ìfẹ́ dákun sí ìwọ̀n kan báyìí tó sì bá mu látàrí ìwọ ní ọlọ́run kí ẹ sì mọ̀ fún ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ dákun mọ̀ fẹ́rẹ̀. náà bóyá ò tún lọ ilé olúwa ìnàmà dúníyàt ilé olúwa nítọ́ fún òun náà ní ìjọsìn ìjọsìn láàrẹ yìí kò sí nǹkan míì kò sí nǹkan míì ilé olúwa sì ní ìwọ̀ fọ́rọ́mọ́tò alimasajì tí n bá ń ṣe nǹkan míì gẹ́gẹ́ bí àwọn mubahat tí ò sì tí tí ò ní ààyè nínú eléyìí ò sì kankan bóyá ẹjọ́ tí ò tó kàn já wa kò sí nǹkan kan nínú mọ́sálásí bóyá ní sèpéyà ọ̀rẹ́ mo fẹ́ rí ọ̀dàkùn wa jájòkó lẹ́yìn bẹ̀ wọ́n sì ra sọ̀rọ̀ níwọ̀nba ó ti yàtọ̀ sí pé kéèyàn wá sọ mọ́sálásí di ilé ẹjọ́ wọn kà í láàlàtì ẹ̀ ìpìlẹ̀ mọ́sálásí ilé ìjọsìn ni anabi sàlám ó ní wọ́n mọ́sálásí ìtọ́wà fún kéèyàn gbórúkọ ọlọ́run ọba ga lè sọ̀lá wákàtí márùn-ún ìgbórúkọ ọlọ́run ọba ga àti al-azkar tọ nígbà míì tí necessity níwọ̀nba lẹ́jọ́ tí ìṣẹ́jọ́ owó ṣíṣe àbí máa sọ̀rọ̀ yàn lẹ́yìn àbí máa tẹnu bọlẹ̀ àbí wá sọ ọ́ di kéèyàn wá tẹ́ra á lẹ̀ abẹ́jọ́ tí ò ní túmọ̀ àbí transaction ní mọ́sálásí pé wọ́n ti kọjá náà dé òní ẹ̀ èlò wa ni mọ́ta tán o èmi mo kọ́ fẹ́ ra ọ̀kẹ́ nìkan jẹ́ ká máa bú ìtajà tètè máa bú ṣe búkìn ní fíìbà yìí náà wọ́n sì ń bú kọjá báwọn náà ẹnu mọ́sálásí ẹ̀kẹ́ yẹn fura sórí pé mọ́sálásí kìí ṣe fún kọ́dà ẹ wo ẹni tó sọ nǹkan nù ẹ wo bó ṣe lágbára tó sànàbí ní ó kéde pé lálókó kẹ́ni nígbà ìdá mọ́sọ́ kẹ́ni ànábì ó ní ọlọ́run níjó rí mọ́sálásí ṣe àyè máa fi nǹkan lọ níṣẹ́ eléyìí ó le lára ẹlòmíì ẹ bá ń fi máìkì wí ní tí mo gbé kíní mi sí náà nì kíní kan kíní kan àwọn kan ló kó wọn à ó ṣe mistake lọ́dún tí àtọ́bá rẹ̀ ní tọ́bọ̀ rí àmọ́ máa wí ìkéde inú mọ́sálásí pé mo sọ nǹkan mo ṣe ọlọ́wọ́n bá ní wọ́n mọ mọ́sálásí fún yẹn ẹ wo bọ́rọ̀ yìí ṣe lágbára tó lóòótọ́ àwọn àyàfi kan bẹ́ẹ̀ lórí wípé tí nǹkan yẹn ìdàkánà amúrújálálá tó bá tóbi ìbẹ́ náà wà kéèyàn mọ́ ọmọ wa mọ́sálásí nìsín pàápàá jùlọ láwùjọ tá a wà yìí kọ́ba allah kó máa ṣọ́ wa kó kà má rọ màmá kó máa wá jáde lọ kó máa ma àbáwọn ọgbọ́n wọ́n ma àwọn ọmọ ọ̀daràn ti wọ́n ọmọ oríṣiríṣi kọ́ wa ní ẹ̀dá fẹ̀ bá ń kéde ká ní à mọ́sálásí èsì kéde à eléyìí lé àwọn olùmọ̀ eléyìí lé kéde ẹlẹ́kọ̀ sẹ́ẹ̀kófì ẹ̀rẹ́ nìkan tó mọ́mọ́ kọjá ẹlẹ́kùn gbogbo àyàrá àdúgbò rẹ̀ lálejò kan wọn fọ́mọ́ ìkẹ́ kọjá irú eléyìí nẹ́sẹ̀sìtì rẹ̀ lágbára ju irú so àwọn kọ̀ọ̀kan ìpèsìnà ẹ̀ àyàfi kọ̀ọ̀kan wà báyìí àmọ́ pílẹ̀ mọ́sálásì ìṣẹ̀lẹ̀ kéde ẹ̀rọ ìmẹ́dọ́ yọ ọ́lápò mi nísìnyí mo dégé nìkan fóònù mi wọ́n ti dégé nìkan ẹ̀ bá nígbà tó jẹ́ pé wí eléyìí ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú mọ́sálásí ní kí ẹ̀ wá sọ mọ́sálásí di ilé ẹjọ́ ẹ̀ wá níbo ọ̀rọ̀ discussion àpàdé mọ́sálásí àwọn àpàdé àmọ̀ sọ mọ́sálásí di àpàdé láti máa sọ̀rọ̀ gbogbo eléyìí kájọ nítorí ọlọ́run kí èèyàn ṣọ́ra òwò àti ìmọ̀ àti wàánu mọ́sálásí kó rántí ìwọ rẹ̀ ìpìlẹ̀ fún mọ́sálásí ni pé ilé ìjọsìn ìgbórúkọ ọlọ́run ọba ga ìkàlùkùrọ̀ ẹ̀ ìsọ̀rọ̀ olúwa àtúnfà àwọn kankan tó ṣe pé ó jẹ́ ìrànlọ́wọ́ fẹ́sìn ó jẹ́ ìrànlọ́wọ́ fẹ́sìn bóyá yẹn tírénì àwọn ọmọ kéékèèké nìsín kódà láyé ànábì ìtírénì ogun aljihad fi sabilillah ó lẹ́tọ̀ọ́ nu mọ́sálásí bẹ́ẹ̀ ni ìṣó igi kò sí tó burú ń bẹ̀ nínú mọ́sálásí tọ ẹni tó wà mọ́sálásí tó rárá fẹ́ sinmi díẹ̀ gbogbo àwọn ọmọ ló ti sùn lọ yìí ìyẹn wá jí wọn yìí sùn mọ́sálásí àà sùn mọ́sálásí. Eh, tó bá rẹ̀ra díẹ̀ èèyàn lè fìrọ̀gbọ̀kú èèyàn lè sùn gbogbo àwọn nǹkan kéékèèké mubahat tó bá sàti jẹ́ pé kìí ṣe nǹkan tó jẹ́ pé mùkílù lè hurmatil masjid tó bá ti lè kó ààyè bá ìwọ̀ mọ́sálásí والله تعالى أعلى وأعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك